أعوذ بالله من الشيطان الرجيم أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء وصب أصبناه بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يتبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثر من أحد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يتبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من أحد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظروا كيف كان عاقبة المفسدين وقال موسى يا فرعون إني رسول من رب العالمين حقيق علي ألا أقول على الله إلا الحق قد جئتكم ببينة من ربكم

قال لملأ من قوم فرعون إن هذا لساحر عليم الحمد لله رب العالمين إلهي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أوليت من نحمي حد تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد إلهي على كل الأمور لك الحمد وليس بما مميهة تدل وتهدي من تشاء من الوراء وما بيد الإنسان غي ولا رشد وأمرك شاذ للخلائق كلها إذا شئت أمرا ليس من كونه رد ìláhí. a fi ọpẹ́ fún ọlọ́run. alákùlélù mórílákà lẹ́hàmúdù. ọba èyí tí ọyọ̀ǹda ìjókòó àlùbáríkà yìí fún wa. alákùlélù mórílákà lẹ́hàmúdù. kò sí bọ́rọ̀ ẹ̀dá tí wulẹ̀ kí ó rí tí ọ̀rọ̀ rẹ̀ ò ní jẹ mọ́ ọpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ìláhí ala kulli umuri lakal hamdu. ọlọ́run àfọpẹ́ fún ọ látara oore tó ṣe fún wa ọlọ́run àmàdúpẹ́. wọlé sábì máa àwọlé ìtàmì ní àmì àdùn. bàbá la máa ka ìdẹ̀rọ ọlọ́run mélòó la fẹ́ kà ń bẹ̀ ìdẹ̀rọ ọlọ́run ọ̀làlà tó fi yá máa dúpẹ́ ọlọ́run àdúpẹ́ fún ọ. túndínlù wàtáhádìí. tàṣà wùmínà lè wàrà. tọ́ba jẹ́ pé jó ìpò ni a máa rí jó yìí ni gbogbo èèyàn kó fi jíjókòó oru eléyìí rọ̀ lọ́rùn tọ́ba sí tọ́lọ́ ní abara wa ń bẹ̀ ní gbogbo ẹni tó wà láyé náà ní jẹ́ mùsùlùmí. lù. ẹni wọn bá wọ ọlọ́run ó lè sọnù. wọ́tà àdí. bẹ́ẹ̀ yẹn bá wá bára rẹ̀ lójú ọ̀nà àmà ọwọ́ ọlọ́run ló fi òǹdèdè ṣùgbọ́n ìmọ̀nà àti ìsọ̀yànù bó bá ṣe wọ ọlọ́run ní í ṣe. wàmà bí àdìlì sani wà wàlà rúṣì dùn. bẹ́ẹ̀ yẹn bá bára rẹ̀ lójú ọ̀nà àmà ìwọ kọ́ màá tọ̀ ọlọ́run ló fi ẹsẹ̀ rẹ̀ lébẹ̀ ẹni ó sì sọnù kìí sóhun náà ọwọ́ ọlọ́run kọ́ sọnù ni. wọ́n àmúrúkà ṣáàdùn. ọ̀rọ̀ ọlọ́run irú ẹ̀ ò sí. وامرك شاذ fìlẹ̀ kàlá yìí kú lè ẹni ó lè múrú tọ́lọ́hún ń dá lára wánú ẹ̀dá kò sí. ìdá ṣídà múra lásàmì kan ní ìrọ̀dún. ọba àlú lè kó owó ṣe ìdájọ́ mi lára ẹni tí ó fún mọ̀ràn péjọ ọlọ́wọ́ ọ̀dà. ààrẹ orílẹ̀-èdè lè kó òun fẹ́ ṣe kí tààrà àwọn tí ó fún mọ̀ràn wípé má ṣe yẹn ṣùgbọ́n lọ́hùn bọ́lọ́hùn bá ti fọ́ràn kan ẹni tí ó pé kò rí bẹ́ẹ̀ kò sí. ìdáṣe ìtàmúra lẹ́sàmí káwọ́nì rọ́dún. ọlọ́run adúpẹ́ fún alhamdulilah. ẹ̀yin ọpẹ́ wa asàsàlátù fún aṣíwájú ẹ̀dá. sallallahu alayhi wa kí ọlọ́run ọlọ́run kọ́ máa bá nàbì. ẹ̀yin asàlátù wa asàdúrà fún àwọn tí wọ́n ṣe léyìí kù àwọn tí wọ́n tún ṣe lọ ọ̀rọ̀ wọn jẹ mádùá bàbá wa àlùfáà wa àgbà ọlọ́run bá nílé kúkẹ́ wọn. amiina. àlùfáà wa àgbà tó fún wa tí à ń pé tì lọ́rùn ọlọ́run bá ní máa kíyèsí wọn. amiina. àwa kárí gbogbo àwọn tọ́jà àfáà wa tí wọ́n tún jọ ọmọ fún wa ọlọ́run bá ní máa dáàbò bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. amiina. àwa náà ọlọ́run àbí ọ́ lò wá bí irinṣẹ́ rẹ sójú ọ̀nà rẹ wọ́n lò wá fún ẹ̀sìn ọlọ́run lò wá fún ẹ̀sìn káwá bá ní àyè ibi tá a ti jèrè ẹ̀ láyé ní àtijọ́ ògbéǹde àlùkìyàmà ibi àti dúró lánàá ọlọ́run arawọ́ sí ọ ìrẹ́ náà lọ́ba tó jẹ́ pé ọmọ gbogbo nǹkan ìwọ ló fi ìmọ̀ má gègé má làmùyá lámù tí gègé ọ̀mà tẹ́lẹ̀ à ń bẹ èrè ọlọ́run mọ́sálá ìsípayá ìmọ̀ fún wa. ìrẹ́ náà lọ́ba tó sọ̀rọ̀ ẹ̀dá nírọ̀rùn gbogbo àlámàrí ọ̀ràn wa ọlọ́run rọrùn. máa fi fòye rẹ máa fi mà wá bó o ti ṣe ládéhùn fànàbì jọ́sẹ̀ lórí ti aná àṣà lókòrò òǹkà. fàlàdà sanukure إنه يعلم الجهر وما يخفى. ogun tá a bá máa ma ọlọ́run má jẹ́ á gbàgbé ẹ̀. àmín. torí kò sí tọ́lọ́run òkú lè ṣe. ó lè jẹ́ èèyàn máa ó sì má màmá. ó ti ṣerú ẹ̀ ṣáájú hmm. ọlọ́run má sọlá aburú fún wa. àmín. èyí tá a tún tí mà ni ó fi mà wá. èyí tá a ti mà má gbàgbé ẹ̀. gbogbo ọlọ́run kọ́ wá fàlùbáríkà sí. àmín. ṣe ní màá ti tiẹ̀ kọ́mọ́sí ní máa ti ṣàìtọ́n ibi àti sinmi lánàá ọlọ́run sọ ìdí ọ̀rọ̀ a kí gbogbo àwọn tí ọlọ́run fi ṣe sábàbí tí agbóhùn tóbi wa yìí tó fi gbóhùn òjò báyìí lọ torí òun rè ò tó báyìí tẹ́lẹ̀ ìgbà tá a sì fẹ́ kí yín lọ nígbà fẹ́ kí yín ló kú orí wọn fẹ́ gbà orí orí wù. wọ́n á kàn fẹ́ kí yín ni. orí ẹ́ńjìnì yẹn akí ọmọ àyà wa tí ọlọ́run fi sábà bí tí a tún fi ń gbọ́ra wa ketekete báyìí inú ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún náà ló ti lò ìdẹ̀ra náà ọlọ́run jẹ́ ó máa tẹ̀síwájú irinṣẹ́ náà ọlọ́run má jẹ́ ó o yóò tún dàgbà sókè jù bá ń lọ ọlá àti tóbi ọlọ́run gbogbo ètò sí fẹ́nu kọ̀ọ̀kan wa náà mọ́jọ́ ọba jẹ́ o já máa lò sójú ọ̀nà àti ẹ̀ o ọlọ́run ní tílíkàlùkù rọ̀ tílíkàlùkù rọ̀ ọ̀nà kò sùn aláìkàmí ni à ń báyìí ha. ọlọ́run ní eléyìí níta àwọn àlejò kan ìletò ìletò ànábì Nuhu ìletò ànábì Nuhu àti Húdù àti ti ànábì sọ́ọ́líù àti ti lúùtù kótó kan ti ṣùáìbù tí à ń sọ̀rọ̀ ẹ̀ lọ. ọlọ́run nínú àkóso àlééká mi ní àbá ìyá. òun là ń sọ làbárè wọn fún ọ fún wa ànábì. wọ́n lakọ́dí já ti òmùrùsùlù bílíbáyìí náà ti. gbogbo àlàyé ọ̀rọ̀. òun làwọn òjíṣẹ́ wọn sọ fún wa wọn ò gbọ́. àmọ́ káànú liyúmi náà bí má kàdàbò mi kọ́kọ́rọ́dò. ọlọ́run náà kàkọ́ lẹ pé wọ́n ò kú gba tí wọ́n pè nírọ́ gbọ́ tẹ́lẹ̀ ni hmm. tí wọ́n pè nírọ́ àkàkọ́ lẹ pé wọ́n gbàgbọ́ bá a bá kọ́ kò sí tí wọ́n sọ pé wọ́n takò. àkọ́ni. Ah, kàdálíkà yatibawu lọ́wọ́ alákòóló bẹ́lẹ̀ káfíìrì náà. kàdálíkà yatibawu lọ́wọ́ alákòóló bẹ́lẹ̀ káfíìrì. ọlọ́run ní báwo ọlọ́run ṣe fi èdí dí tá a fi dí ọkàn kẹfẹ́rì nù. òdodo ọ̀rọ̀ kan ò lè wọnú ẹ̀ bó sì wọnú ẹ̀ bí wọ́n bá gbọ́ ọ láyà sàmáwúnà sàmá alikọ́bùl. wọ́n kàn gbọ́ lágbọ́gbọ́n tí ni wọ́n à lè gbọ́ lágbọ́gbà. wàmá wajadina lè àkìsárì mi ni ahadin ọlọ́run ní kò sí ahadu bí o ti ṣe rèé ta ni kí wọ́n ṣe tẹ́wàá bá ọ̀pọ̀ sun wọn tí wọ́n wà lórí tí wọ́n ṣàdéhùn bẹ́ẹ̀ àti ti ṣàdéhùn fọlọ́hún ńgbà wà ní bèbè di bàbá wa ádámà. áádù tá a ń jọ́ náà nù bí ọlọ́run ti ní alásùtò bí rọ̀bì kún ọlọ́run bí aléèrè níjọ́ náà ó pòwe gbogbo ẹni tí ó dá níbèbè di bàbá wa ádámà ó kó wa jọ síbẹ̀ ọlọ́run wá ń bi kálukú wa léèrè pé gbogbo wa wí ni pé ìrẹ́lá máa sìn ọlọ́run ní ọ̀pọ̀ èèyàn ní balérí àmúṣe àdéhùn ìwà jáde na akẹsàrà òun làfáàsìkì ọlọ́run ìwà jáde na akẹsàrà òun ipò bá ọ̀pọ̀ sọ àwọn èèyàn ọlọ́run ti parí ọ̀rọ̀ tàrẹ́bì sùháì ọ parí ẹ̀ síbẹ̀ lọ́dọ̀ alhamdulillah ọba tó jẹ́ àdá ohun tó ga àti tó lọ lè mà hmm. ìdẹ̀ra ni sẹ́ni tí ohun olùsílétí rí ni ọmọ pé ohun kan ga tàbí kan lọ lẹ̀ kò lè dá ma ìgbà tí ò gbóhùn kankan rí tẹ́lẹ̀ ìdẹ̀ra kan ni ọlọ́run àmọ́ o. bíní mà ti rábì lábì kà sábà ti di agbára wa kọ́. wàlá yàtàrà ní ànání ìmọ̀ tàṣà kírán. gbogbo ìgbà náà la máa dúpẹ́ ọlọ́run máa rí alẹ́ ni tí ó máa dúpẹ́. alhamdulilayi. ọlọ́run wá kú níbi ọ̀rọ̀ àwọn èèyàn anabi shuaib ọfẹ kó síbi ọ̀rọ̀ àwọn èèyàn ànábì Musa lẹ́yìn tó sọ̀rọ̀ nuwa àti hudu àti sọọliwa àti lutu àti shuaibu tán ọwọ́ afẹ́ kù ti ànábì Musa ọlọ́ọ̀ni súnmọ̀ bá a sí náà mi ń bá di yín. súnmọ̀ bá a sí náà ń bá di Musa aya ti ìlà fẹ́ràn yìí. ọlọ́run la gbé dìde lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí ànábì aleyhi salaam. bí tì náà. Musa òun yàtọ̀ sí Ṣuaibu hmm. ẹ̀rù pa sọ pé nínú ìran ànábì lárúbáwá ni Ṣuaibu wà Musa ń tiẹ̀ òun èsì lárúbáwá ifun èdè tí gbólóhùn gan jẹ́ èdè kìbìtìyà ni òun ni èdè Musa àjẹmí ni òun ni èéfì yí òun tí àwọn ará ìran kìbìtù táwọn máa ń pè ní wọ́n máa ń pè omi ní mú mú igi lọ́dọ̀ wọn ni sá hmm. ibẹ̀ náà ti mú mú sá ìyẹn lọ́mọ tá a gbé lálàfo omi sígi tá a rí gbé lálàfo omi sí igi ibẹ̀ náà ti mú mú sá. Hmm nínú èdè kìbùtíyà ọlọ́run ní fún bàbá fìnnà mi bá di Mùsá ọlọ́run láàrán lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí aràn ànábì Mùsá. bíyà ayà tì náà. a ń ràn pẹ̀lú àwọn àmì wa ta la rán sí. ìlà abẹ́rẹ́ àwọn wà má láàyè. a rán sí fírónà. Si fìràwọ́nà náà gan ẹnu kun ọ̀rẹ́ hmm. àwọn kan ní ìpìlẹ̀ tàbí ìgbékalẹ̀ oko ẹ̀ àwọn kan gbà wípé fàrísíyà ni èdè fàrísí onífìràwọ́nà àwọn kan sì gbà wípé èdè látinú lárúbáwá náà ni hmm. wọ́n nítorí wípé ọgbà pẹ́ nìkan. kò tó fóun ọ̀rọ̀ òun lọ ó kó oyè tí àwọn ọba ìlú wọn máa ń jẹ òní fíráúnù tí èèyàn fi nǹkan kìyàn ẹni àwọn ọba wa náà máa ń wọn ló kì í pé kábíyèsí lọ́dọ̀ náà wípé kánìkó pòun ó tún ràn ó ti ẹni tó ti ga kọjá ìrànlọ́wọ́ láti inú fárá àwọnù hmm. hmm. wọ́n gbà pé bẹ́ẹ̀ náà ti mú pé kátúpẹ́ nìkan ó tún múra lọ́wọ́ kan wá fárá ó ti gbé fò ó sì rí bẹ́ẹ̀ náà ọgọ́rùn-ún ọdún mẹ́rin lè ṣèjọba tí ẹnìkan ò tó gbórí sí ọgọ́rùn-ún ọdún mẹ́rin fìràwọ́n náà fi ṣèjọba tí ọ̀sẹ́ni tí ó pè é kí ló wí ń bẹ̀rùn. ọlọ́ọ̀la rán ànábì Musa agbẹ́dìde. bíyá ayá ti nà ìlà abẹ́rẹ́ àwọn àwọn àmàláyé. pẹ̀lú àwọn àrísà mi mi ọlọ́run tá a la rán sí. ìlà abẹ́rẹ́ àwọn àwọn àmàláyé. ara sí fìràwọ́nà. Si farao kéésù òun nìkan lára sí wàmàlà yìí àtàwọn àgbà ọjẹ́ fàdọ́làmú bì ha. nígbà tí lára kí ló dé tọ́lọ́run tún fi mú àwọn màláwù kún fírónà tá a fi dá wọn sàlẹ́sà gbogbo èèyàn nígbà tí wọ́n fírónà gbogbo èèyàn náà lára sí ṣùgbọ́n nítorí ipò wọn. ẹ̀rí pa àwọn ọmọ dàǹkan rú ọlọ́lọ́run fi dá wọn tún dá kọ́ńbì. ọlọ́run ní torí pé tá a bá ti yọwọ́ àwọn àgbọ̀ ọ̀jẹ̀hún lẹ̀ ọ̀pọ̀ àwọn tí máa ń bẹnu àwọn àgbọ̀ ọ̀jẹ̀ ni ẹ máa fẹ́ tẹ̀ láwọn ànábì ọlọ́run ọlọ́run fi yá a dá wọn dá kọ́ńbì bẹ́sùnmọ̀ bá a sì náà mi bá dì í Musa bí. yáyà tì náà. ọlọ́run láà fi ránṣẹ́ lẹ́yìn àwọn èèyàn wọ̀nyí agbẹ́ǹde agbẹ́mọ́sá dìde ìlà fìrìhàwò náà sí fìràwò wàmàláyìí àtàwọn àgbọ̀ jẹ́. fàdọ́làmọ́ bì ha. ọlọ́run dọ́làmọ́ bì ha. ọlọ́run gbogbo ohun tá a fi rán sí wọn ní ṣàbòsí na fọ́ńdúró káyìfà kànáà kíbà tó ọlọ́run rán sí wọn. fàdọ́làmọ́ bì há yá tì àwọn àmì wa àmì ọlọ́run náà mẹ́sàn-án hmm. alukuraanu mu ọlọ́run ní kìrìtì sí àáyá tí ọlọ́wọ́ àbí ọba wà àwọn àmì mẹsàn án ni ni a rí èyí tó hàn jù ń bẹ̀ ni wà nínú àmì tọpọlọ gba gbogbo odo wọn ara àmì ọlọ́run ni àmì lodò tó nínú mẹ́sẹ̀sán náà ni nínú àmì ni kó kí ọwọ́ bọ abíyá tọ́ba mú jáde báyìí takuru dubai dọ́ àmì ń gẹ́rì sùn mẹ́ntísì àyà àti ìlà fìràwọ̀. ولقد آتينا موسى تسع آيات بينات سورة الإسراء. إسراء. آية 101 ولقد آتينا موسى تسع آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون فقال له فرعون إني لأظنك يا موسى مسهورا قال لقد علمت ما bí ọba jẹ́ àràfùtà wàyí náà tó jẹ́ pé àmì mẹ́sẹ̀ẹ̀sán ó kó díẹ̀ wá kúmọ̀lù wà ń bẹ̀ àrùn ẹ̀tẹ̀ ọ wà ń bẹ̀ ọ pé lọ́nà wájàrá dá ọlọ́run tún dẹ tata sí hàn ọ̀hàn lé ọ náà ni ọ̀pọ̀lọ́ mẹ́sàn-án ni náà ó ń pè lọ ọlọ́run láàfin Musa agbẹ́ǹde lẹ́yìn àwọn ànábì wọ̀nyí àyà náà jẹ́ àmọ̀ pa wọn tá a dá kọ̀ wọ́n dé ṣáájú ẹ̀ torí tààrà ló wí pé èmi ń bá dìhìn lẹ́yìn tiwọn ni arán Musa bí tina ila ìlà a fi àwọn àmì wa a fi ràn sí wàmà láyé yí àtàwọn àgbà ọ̀jẹ̀ rọ̀dọ́là mọ́ bí ha ọlọ́run ní gbogbo ohun tá a fi rán sí wọn pátá ní àpèrán rọ̀dọ́là mọ́ bí ní gbogbo ohun tí Musa mú wá irọ́ ni. fanzur kaifa kana. àkíbà tó ń mọ̀ bó di. ọlọ́run ní tí ọ̀sán máa wò. gbogbo eléwọ̀n pàtàkì o ìkẹyìn ọ̀ràn gbogbo pòkì ní ti ń já sí ni ọmọ wà wòrìwò àríwòye àríkọ́gbọ́n kí wọn náà má takọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kọjá ẹ̀kẹ́ sí bá lé eléèbì kan wá kájọ máa yẹ̀ wò ìjọba bá pè lọ́rọ̀ ọlọ́run kéèyàn gbà fún ni òjò yín lọ ọkọjọ́ ọpọlọ èèyàn tá a wò wípé ẹja fọpọlọ wò ó ọlọ́run lóhùn ọ̀fẹ́ nǹkan ẹ̀yìn gbósùbà fún ẹ wá lẹ́ẹ̀ní jìyà bọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe rò pé ẹgbọ́n tóun náà lẹ́sẹ̀ jìyà tó gbogbo tọ́lọ́wọ́n ọ̀fẹ́ ilẹ̀ kálá ìhì fún tẹ́ ẹ pè lásà gbogbo òòsà tó ti kú ládùúgbò lẹ́dá sọ̀rọ̀ ẹ wá lébi òní pààyàn kó lọ́wọ́n dàdú báyìí ni o. àmín. gbogbo òòsà tó ti kú gbogbo ẹ̀ lẹ́wú jáde. a pariwo eh, owó òsì àwọn ẹni ìṣáájú bí wọ́n bá ṣubú wọ́n máa ń wo ohun tó gbé ni sọpọlọ lápẹ ní Ọlọ́run fara ẹ ni ọpọlọ ń bẹ tí gbogbo ẹ náà pé lọpọlọ tẹ ẹ lè tó fara ẹ ní ẹ padà o di àṣìyìn nù ẹ̀yọ́ ẹ̀yẹ kálàfóòsà. sọ̀rọ̀ ní tí ó sẹ́nu ayé yín. Ah, ìkálàfóòsà àbọ̀ ẹ̀lẹ́ríhùn àbọ̀ ẹ̀ náà ńgbà ń ṣe etí à ń ṣe lọ́njọ́ òní ẹgbẹ́ ńlá àti kò bẹ́ẹ̀ di sí àìkú ọ̀mẹ́ etí à ń kó gbogbo ayé jọ sílé kòńjọ́ òní fẹ́stákì àti hmm. ìjìyà ẹ̀tàn dì sí i. eni ẹ sàbò ọlọ́run ní fàǹdùrú kẹfà kánà akíbàtú ni mufsidin. fàǹdùrú kẹfà kánà akíbàtú ni mufsidin. alukuraanu ní sọ̀rọ̀ ọlọ́run ẹni ẹ máa wo ohun máa ń jẹ́ ìkẹyìn padà bọ̀ ọ̀ràn gbogbo ẹni ọba lòun ọmọ abalẹ̀ jẹ́ wọn. musa lọ́lọ́run fẹ́ mẹ́nubà fún wa ìtàn nínú ta anabi ọlọ́run tó gbọ́ àyà nìtàn Musa òun lọ́fẹ̀ ẹ bí ànábì ọlọ́run tọ́lọ́run ó ti sọ̀tẹ̀ ẹ pọ̀ ní alukuran ọ̀pọ̀. abá kẹnu bọ̀ báyìí a máa pẹ́ kọ́lọ́run tó jáde kó nù ọ̀rẹ́ ó tó tún sọ mí fìrọ́nù àfojú ẹ̀ rí. ọlọ́run àpásìkò tí wọ́n bí Musa àwọn alágbègbè tí wọ́n bá ń wọṣẹ́ òun ló fi jẹ́ pé kèsì gbogbo nǹkan náà ẹ̀ lè pé kò sí ọmọ ń wà ó sì máa ń lapa ọmọ ń lórí pa sọ́tiyé ṣùgbọ́n kò lè dá nǹkan kan ṣe lẹ́yìn Ọlọ́run ni ṣùgbọ́n kó pé ò sí ẹ̀tọ́ alukuraanu gbé a yorùbá rí kúnà bí ibẹ̀ nà lè má rí wàsáwùjì hí. ọlọ́run ní tí a máa fi ya ọkọ yàyàwó ṣùgbọ́n ọlọ́run yà tètè dé padà fún wa ọmọ ìjọkùnú ẹ̀ ló ti sọnù ọlọ́run ní wà máa ń bi dọ́ọ̀rí nàbí mi ní àdín bí ìsìnì ọlọ́run ní gbogbo tí ń bẹ lọ́wọ́ wọn wọn ò lè fi sẹ́nìkan sùtá àfihàn dé mi ọlọ́run tá a bá ni o ibi tí náà ti lè bọ́ ta kó pé wọ́n ṣe tí ọba nítorí wípé tí náà bá kú lọ́nà àtọ́ lọ́ni o tí ẹ pé wọn náà fẹsẹ̀ kan dé ẹsẹ̀ kan délé wọn fẹsẹ̀ kan ta ẹnu ẹ lè gbà kó fi gbogbo ẹnu wí tí náà bá dúró tọ̀lọ́hùn torí tí ń bẹ lọ́dọ̀ wọn ta ní ńlẹ́ ńlá pa òun kò lè dá sí nǹkan kan lẹ́yìn ta ni. Allah. ṣùgbọ́n bẹ ọlọ́run jáde bí gan ọjọ ọjọ́ torí bọ̀ tó ọlọ́run fi ara ẹ̀ tán ọlọ́run wá fi ọmọ pé àwọn ẹ̀dá burú ń bẹ tó ń dá o gbogbo tí wọ́n nà á sí kọjọ́ ràn ọlọ́run wá jẹ́ kí ti làbídù òmu ọ̀ràn ọ̀tá ọlọ́ jù sínú kànga ni ọ̀tá síbẹ̀ àdébí gbé kò lè dágbé mọ́ kọ́láwó tó náà jìbìlì lù sí pé kèfèrí kan ti ọdẹ nǹkan sí wọn àwọn àgbà afẹ́kọ̀ọ́ ọmọ wọn ti ń ta ti tá àjò ràn ọ́ àfi mm. ọmọ lẹ́yìn. ṣùgbọ́n kó o lè mà wípé àwọn ẹni bí ń bẹ tí wọ́n sì máa ṣàbúrú. àfi ọmọ lẹ́yìn. ọkàn afẹ́ tún fi fún àwọn ọmọ lẹ́yìn ẹ tí wọ́n máa lò bírú bá ṣẹlẹ̀ torí tí ọba sí ọ àní fòògùn ránṣẹ́ o lè mọ kálẹ̀ ìkórè lè jàǹfààní fáwọn ọmọ lẹ́yìn ẹ ọlọ́niwọ̀n jìbìrìlù kọ́ kọ́ ní kúlẹ̀ àwùsùbìrọ́bì náà. kúlẹ̀ àwùsùbìrọ́bì náà. ọmọ dúdú yóò màlíkì náà. bọ́ọ̀ bá ní ìkẹjọ lọ́n lọ bọ́ọ̀ bá ké wọn kálí kó tí ìbálìjà náà dá tí ó dùn. ìláyì náà sì. lóra méjì àfi tí wọn náà bá ń bá wọn jẹ tẹ́lẹ̀ yóò wí fún ọ pé kéwú tó ké náà ni wọn máa ké ṣùgbọ́n ẹni tí ké kọ́lé ń ké. èsè rú rẹ èsè wọ. ló ké tàbí kó mi wọ́n ké kọ́pọ̀ jù bá ń lọ ààrẹ mi kan lọ. aládé yìí wọ́n sì fi ṣùgbọ́n tó o bá dúró tọ lọ́hùn ara wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ gba kúrúsì nìkan bó wọn ò tó bẹ́ẹ̀ kò síran àlìjánu ọ̀hún bí wọ́n sì lé tó yọ sálọ ni irun pípé lásán tó o bá fi ẹ̀mí tọ́ dáa pé àlìjánu ò ní dúró bí nǹkan bá fẹ́ ṣe ìtọ́sẹ̀ èèyàn báyìí tó ti mà bọ́yá àlìjánu ni tàbí dán tẹ́ẹ̀sì tiẹ̀ nù. No ìwọ sáàmù òun tọ̀hún fọwọ́ lé lórí ìwọ pẹ̀rún sí ọba ìpẹ̀rún tán bálìjànú bá ń bẹ́ ń bẹ́ ọmọ wọn ò bí àlìjànú ọ̀hún dá ẹnu tó lè kú ni ó lè sọ oríṣiríṣi ní ó lè má jáde ṣùgbọ́n yóò mira nínú ẹ̀ tọ́ ma pé àlìjànú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ah, o. yọ a máa wọ wọ́n máa padà wára ẹlòmíì tí ọba dúró dá ìwọ wọ́n sì lè pọ̀ wọ́n máa pọ̀ àti lẹ́ni tí a tó mẹ́sàn-án lára ẹ̀. wọ́n padà jáde ọkà ni ibi títí ẹ lé ni pé oníṣẹ́ méjì ọ̀nà méjì náà gbà náà ń sẹ́ ọ̀nà pé òun wọ bẹ̀ iṣẹ́ tí wọ́n náà ó ní sírù inú ibi òkúta kan báyìí ni wọ́n sì fi sírù sí tí wọ́n gbé òkúta lé tí òkúta tí kan ọba kú òun bẹ́ẹ̀ òun ò lè kú òun bẹ́ẹ̀ òun ò lè kú. èyí wàá tún ní ìdí àwọn kan míì tí má ṣe tọ́lù sírù tọ́tù sí èyí náà wà ní ìdí kọ́ ọ̀rá yìí ó gbogbo àzìkárù tiẹ̀ náà gbọ́dọ̀ dúró ìkọ́mọ́ sí ọ. rẹ̀sọ̀pọ̀ àpé ọmọ ah, gbàgbé àzìkárù tààrọ̀ wọ́n wá gbé tirọ̀lẹ́. torí gbogbo ṣẹ́ tí o ṣeun ó náà tí a ń bẹ̀ ẹ́ ó ní báyìí kà tí a lọ́rùn kò sọ́nà ibi tí lè gbà wọlé sí yàn ọ̀kan ti ṣẹlẹ̀ ọ̀kan la máa sí nílé yìí àkàn ọmọ ọ̀fẹ́ Musa ló bí ọ̀rọ̀ Musa pọ̀ tọ́jẹ́ pé lójú ọ̀nà tẹlifíṣàn nàgbà wọlé sọmọ ńlá àìjà ló gbà wọlé ọlọ́fẹ̀ràn kọ́ máa jókòó ti tẹlifíṣàn pọ̀ oníbẹ̀ lòun ti wọlé sílá wọ́n padà jáde o ọjáde oyè tó padà wọlé Èkó ni ó ń gbé wọ́n padà mọ́mọ́ wálé sí wò ọ̀padà fọ́n mọ̀ràn pé olórí kí wọ́n mọ́jọ òun lọ gbébẹ̀ mọ́ kọ́ máa gbé ìwò. Ah, ah, ó tún máa ń ṣẹlẹ̀ o ó máa ń ṣẹlẹ̀ kò síbi tí àwọn atẹ́gùn làwọn ń bá rìn ọwọ́ àwọn ò túmọ̀ sí pé wọn ò lè wá kọ́dà kò gbà wọn ní kan ó sì jẹ́ òfìdé lù ó kò gbà wọn kò sí bí wọn ò lè dé ọlọ́run ló fún wọn ló lò wọn fún àti kó fìtínà bọ́mí yàn tó bá mú wọn lálájọsí kò lè fún wọn ibà eré yìí tó lọ gbé àga báríkísù wa tó gbé nígbà tí àga báríkísù ń gbà tó fẹ́ bẹ Sùlàìmánù wò tánàbí sùlàìmá tí dúdà ń sọ fún sùlàìmá nù pé ẹni tí ń bọ̀ yìí làwọ̀ àrísùn ni àbí. ó ní àrísùn tó lágbára o ó ní tí fi ń jókòó a lè gbà lálejò ń bọ̀ láti rú àgẹ̀. àdébí sùlàìmá nù ní ìta nínú yín tí ó gbàgàn wá fún mi kèé ṣe pé kẹ́ẹ̀kan kẹ́ẹ̀kan rú ẹ̀ tí ẹ̀ gángan ni mo fẹ́ kẹ́ ẹ gbé wá. òun mo fẹ́ gbé á. Hmm. ìkan lóhun ó lọ gbé ńgbà tí wọn bá ẹdọ̀la ah, áà ló ti pẹ́ ibi à ń sún ọtí súnmọ́lé mímẹ́ ìkan ní gbèdé mi àtàkùn mà mí màkọ́ mi kà á ta. kó tó dìde mi àyín ti gbèdé ah. ó ti pẹ́ àrẹ́bí sùlámánù ò tí ì dákẹ́. àtàtì déwájú. àkọ́lá lọ́dí dáwọ́ ilé mọ̀ mínàlì kìtàbì ana ti kàbí kọ́búlà ìyàrú tá dá ilé kàtọ́rọ̀ fúkà. èyí tó sí nǹkan tó sílẹ̀ àgòdì. Eh, alamara ahu mustakira ni dawu. nígbà anabi sulaimanu síjú kalẹ̀ ó ti bá ga wọn jẹ. kọ́lá hadami fọdìlẹ̀ rọ̀bì. èyí tí mo ń tọ́lọ̀ ń ṣe ọlọ́ọ̀lọ́run yẹ́bùlú wà ní aṣíkúrò àmọ́ ọ̀fẹ́ fi dán mi wò ní àwọn ànábì ọlọ́run. àwọn ànábì ọlọ́run. bí wọ́n bá rí kankan sí lọ́mọ pé ah, bí a ti ń ṣiṣẹ́ iná tó jẹ́ mẹ́ta yìí ọlọ́run ẹ tó ṣe ju ọ̀lọ́ sún níwẹ̀. iṣẹ́ dáhùn iṣẹ́ ìwò iṣẹ́ dáhùn. ànábì sulaimanu ní ábà mi bá délé rà bí. ọlọ́run mi rèé. yẹ́bùlú wà ní aṣíkúrò àmọ́ àkìfúrù. bóyá ń tàbí ń ṣe kèfèrí. àmọ́ ń ṣàkàrà. ẹ̀ ń bá dúpẹ́ ń tọ́ ṣe fún. ìnàmá ayáṣukúrú lẹ́nà bùsì. ó fúnra ni. wà á máa ń káfàrọ̀ fàyín náírà bè gọ́dẹ̀ yọ kárí. nígbà àbàlìkí sùdé sùláìmánu sọ fún pé àkàdá àrísùkì. ọ̀là náà kírun là àrùṣà ha. kó tó dé anabi sulaimanu ní ẹ padà hmm. ẹ yí àgàn padà. náà dúró àtàtàdì amútakùnà mìíràn lẹ́bí nàlá yàtàdù. afẹ́ mọ̀ bóyá yóò dàmà tàbí ò ní dàmà. lámájá alámájá ti kí ilá kàdá àrùsùkì. níbo bàlìkísù dé wọ́n wá ń sọ fún un pé sọ́jà gan ẹbí kọ́ láti kà á nà ó hó hmm. ọlọ́dà bí ìgbà kó ń gan ni kọ́jọ kà á nà ó hó bí ìgbà kó ń gan ni. awo ti nálẹ̀ ilé màmí kọ́bùlẹ̀ àwa kò ná mùsùlùmí. ó ní bó anabi sùlámọ́nù ní àwọn anabi ọlọ́run hmm. ó ní bó ṣe jó bó ṣe bó ṣe jẹ́ ọba tó ọlọ́lá tó ti nálẹ̀ ilé màmí kọ́bùlẹ̀ àwa wọ́n ti fìmọ̀ dá wa lọ́lá ṣáájú tiẹ̀. ètò àwa tó fi jùlọ ni pé wọ́n kù ná àwa tí ń jẹ́ mùsùlùmí kó tó wá di islam ẹ̀wọ̀n táwọn fi dọ́lá kò fi òun náà fi pò tọ́wà dọ́lá islam ló fi dọ́lá. àwọn anábì ọlọ́run ọlọ́wà tí ń jẹ́ mùsùlùmí kó tó sí islam. ẹlòmíràn fi islam tiẹ̀ ní fi ń pamọ́.

àsìkò tí wọ́n ń pa ọmọkùnrin ní ẹ̀bì tọ́ra gbígbá ẹbí mo ti lọ gan nu ó ti wo sẹ́ fún fíríọ́nà pé wọ́n bí ọmọ tí wọ́n pa ọlẹ́run pé wọ́n pọ̀ lẹ́run onítọ́ba rí bẹ́ẹ̀ gbogbo ẹ ó sì sọ̀rọ̀ tí wọ́n ti bí oní gbogbo ẹ bá ti bọ́kùnrin sọ́kùnrin ní àbóbìnrin wọ́n bì tí wọ́n pọ̀ láwọn ọlọ́kùnrin náà ló kò sí nǹkan kan èwo lápá àti àwọn èmi kọ́ ọ̀pọ̀ pa wọ́n wọn tó pa àwọn ọkọ láàmì nígbà tí ọba sí kọjá ah. ó ní gbogbo ọmọkùnrin tí wọn bá bí ẹ lọ máa pa wọn ah. ẹ tó lọ àbùdá àwọn ah, gbogbo ọmọkùnrin nípa ṣùgbọ́n torí àfàwọ̀ ọlọ́run lékún kẹ́ wọn wọn ní àkùkọ tí ọba kọ àṣàwọn nígbè àfẹ́yí tá a bá fi ọkọ èyí tí ọba kọ àṣà kan tí ó rí gbé òsì. ó là Musa ìyá ya, ẹ̀rú bà yá pé wọ́n ọmọ òun rè. wà ó ha iná ilá Musa. àmì ya Musa wáyú ń bẹ̀lẹ̀ hàmù ni. a fi mọ̀ a fi mọ̀ ya Musa. ana ardi'i. yìí ọmọ tó bí fún lọ́mú ìjọ tóbi náà ní fún lọ́mú. báyìí dáa fàyídà kíkútì àlàyé fàálìkìyì fìlíyàmì. sẹ́rù bá ń bà ọ́ látara pé wọ́n pa fàálìkìyì fìlíyàmì. àṣẹ méjì ló wà ńbẹ̀ o má ṣe méjì ló wà ńbẹ̀ ìfúnnirò òdùnnú méjì ló wà ńbẹ̀ tẹ́ ti rírú ẹ̀ tí ó rí bá kò sí mọ́nú àkùrá mísà aya àṣẹ méjì ṣe méjì má ṣe méjì ìró òdùnnú méjì kò sí àyà míì tẹ́tùn rí tí ó gbèrú ẹ̀ wá. àṣẹ àkọ́kọ́ ni wípé fárúdì yìí ana ardihi máa fún lọ́mú àṣẹ àkọ́kọ́ nu. fàyídà àkìfùtì aláìhì. tẹ́rù bá ń bọ̀. fàálìkì ìfìyàmì. lọ́jú sínú agbami wàlá takọ́fì wàlá tazani. méjì nù látàkọ́fì má bẹ̀rù. wàlá tazani. má ṣe méjì nù wàlá tazani má banújẹ́. iná rọ̀dù iná rọ̀dù ilẹ̀ èkì á dá padà fọ́. ìròyìn náà àkọ́kọ́ nù wàjà ìlú minal mursalin yóò dé wá bọ́ dáa ju bó ṣe lọ abọ́rẹ́ ọ̀ dáa jà lọ tinu rí ó dùn já ìlú ọjọ́ tí ọba dé yóò dé ní àwòrán òjíṣẹ́ tí ó sì dòjíṣẹ́ ọlọ́ ọjọ́ ròdù nù mélòó méjì kọ̀sáyà tá a tún lè rí tí ó gbèrú nǹkan mẹ́ta bá ń wà ní àyà kan oṣù ọlọ́run sì ṣe bẹ́ẹ̀. kọ́tà wù ọ̀nàlẹ́yàbù nàlàwù máa dùn wọ́n wà sànà. wọ́n wá máa kiri pé kí wọ́n rí aliyakuna lahuma aduwan wazana inna firauna wa hamana wa junudahuma kanu khati'in. aláṣìṣe ni fílọ́nà àtàwọn ọmọ ogun ẹ̀ aláṣìṣe ni wọn ò máa táwọn ọlọ́run lè ṣe ìyá rẹ̀ jù ú bẹ́ẹ̀ ọwọ́ ní kàǹtì rẹ̀ sí kọlọ́mọ tẹ̀lé àpótí lẹ́yìn àánú wọn ọ̀sán wo títí títí ọ̀sọ̀ tó fi dẹ́yìn ilé fíríọ́nà ẹ̀yìn ilé fíríọ́nà ni wọ́n ti gbé àǹtí ẹ̀ ọ̀sàrè lọ́ọ́ bá yẹ pé ah, ó ti bọ́wọ́. àkọ́ọ́lá tí muratu fìràónù. ọlọ́níyàwó fìràónù ọ̀ ń sọ wípé. kúrúrátù àyìnà lè wà lákì. ṣé ọmọkùnrin lè máa léyìn ká máa pa ni ah. òun ò sì bímọ. ọ̀ máa ń bí ọmọ yìí wá inú odò láti gbé ó lè má jẹ ẹran látàkùtùlù látàkùtùlù ẹ má pa àṣà ìyá òǹfààná tàkìdàwù wàlàdà. ọlọ́mọ yóò ṣe aláǹfààní. àwọn tàkìdàwù wàlàdà. tàbí ká sọ́dọ̀ mọ́. wàhùn láyà ṣòro. ọlọ́run ni wọ́n mọ tí wọ́n ń gbà wọn mọ tí ń gbà sínú ilé wọn mọ pé ọ̀tá tí ń ọ̀tá tí ń wá tí ń fẹ́ pa wọn mọ pé òun gan làwọn ń làwọn ń gbà nú ilé. ọ̀ṣùpá fuadùn mi mú sáfàrì gan. ọkàn ya mú sọ̀ balẹ̀ mọ́ nkaada ti la tun fẹ di ibi ilawula arabatina ala kọlibi ha. ọfẹ ẹlẹ ọfẹ ẹlẹ sáré lọ nu àfin firiona òun ló lọ mọ. mo bí o lọ́la ah, arabatina ala kọlibi ha litakuna minal mu'minin. ká lè sọmọ di tá a fẹ́ sọ́dà. Hmm. Allahu Akbar ọ̀kọ́lọ́tìlẹ̀ òkùtì yìí kò sí. ọdún kọ́ mọ wọn lọ máa wò àti ọlọ máa bẹ̀ kọ́ máa lọ bẹ̀ kọ́ lọ máa máa ti ń lọ. bàbá sọlá ti bì í àrùn jùnúbí wàhùn láyà ṣòro. ó sì rí níbi tí wọ́n gbé sí lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n àwọn ọmọ ìlú èèyàn ti ṣe é sí. àhàrọ̀mùnà aláyè màrọ́dé àmú. ọmọ tá a wá láǹgbà máa tọ́jú ta ni wọ́n máa fún lọ́mú obìnrin ti ní akúmọ̀kọ́ òun òbí máa rí débi tó wọn lọ ọmọ mi ní àyà á gbà wọn tí wọn máa ń gba ọmọ fúlọ́mù náà ni wọn bá lọ gbà wọn yà. fàkọ́ọ́lá ti àràmù náà lẹ́yìn ní màrọ́díà. bí kálukú bá ti ń gbé ọmú sí fíríọ́nà lẹ́nu lọ́lọ́run sọ dé òun pé musa lẹ́nu pé ọ gbọ́dọ̀ mú wọ́n gbẹ́nu kú ò torí kó lè jẹ́ yẹ náà ni wọ́n padà. fọkọ láti halẹ́ adúlùkùn mọ́ àlá àlìbẹ́ẹ̀tì tí wọ́n wo ti ń ṣẹlẹ̀. nígbà gbogbo ìyá ń wá fún lọ́mú tí ọ̀gbá olówó á sọ̀rọ̀. aládùnlókòmù aláàlìbáyé tí. ṣé ojú yín níwèé ara alẹ́ kan ẹnìkan. na náà wù wà wù làwù náà sí o. àwọn nìkan ń fún yín ní ìmọ̀ràn ìmọ̀ràn ni o. ìmọ̀ràn ọ̀sùnmọ́ ẹnìkan bẹ ládùúgbò wa tó o máa tọ́jú ọ. ọba ya. mo sá padà ètí ìṣẹ̀lẹ̀ láàfin rẹ o. àbúrò mi. wọ́n wẹ́ ẹni tí ó fún un lọ́mú wọn ò rí òkàn gbọ́mú ẹnì kankan o mo ì ti sọ pé nìkan ń bẹ ládùúgbò wa tí mo fọmọ lọ ẹ wá lọ ọbẹ. fọ̀rọ̀dádìnáwù ilá omi kátàkọ́rọ̀ ẹnu àwàlá ó débẹ̀ ìyá gbé yọ ọ̀nà ọmú sí báyìí musa hàn ó ti pẹ́ náà lọ́nà àwọn gbà ọlọ́mọ sí àsáré ẹni tí ọba ni fún ọmọ ìlọ́mú tí ọmọ pé ìyá rẹ̀ náà ni. ojú ẹsí ojú ẹsí. ọlọ́run ní fọ́rọ̀ dádì náà. ìlà omi. adá musa padà sọ́dọ̀ yẹ. káyọ̀tà kọ̀rọ̀ àìwá wà látàhásán. ọlọ́run ní kálukú wa ká gbẹ́kẹ̀lé oníkálukú tì. gbogbo nta tá ń wò pé ọgbọ́n kìíní kò lè ṣeé ṣe ọlọ́mọ̀nà tí ó tún jí nǹkan tí ó fi tì á lọ kò síbi tí ó lè gbàdá nǹkan padà fún yàn láàdá musa padà. káyọ̀tà kọ́ ẹnu ha wà látà hasan. afẹ́kújú ìyá rẹ̀ afi ọ̀wálẹ̀ wọ̀ wọ́n balẹ̀ wà látà ni ìkọ́mọba àmọ́ banújẹ́ mọ́. alìtá alámà anáwá dà lọ ìhà kan. ọlọ́run ni kó lè kóhùn kó tún lè dá mọ̀ pé anáwá dà lọ ìhà kan gbogbo àdéhùn ọlọ́run yóò jódòdó lọ́sẹ̀. wàlá kìnnà àdìsára òun láyà àdàmú. nínú tàbùsírò òní sáàmù amúlọ pé wàá dà láàyè. gbogbo àdéhùn tọ́lọ́run bá ṣe mọ́ mọ́ṣẹ́ òsì. ó lè lọ wàlákìnà àkìsára òun láyà àlàbọ̀. kálukú náà wàá wà déhùn tí ń bọ́ lọ́hún ṣeun bẹ́ẹ̀yàn bá ń bá lọ́hún ṣàdéhùn rere rere ọ̀sẹ̀ lórí èèyàn bẹ́ẹ̀yàn bá sì ń lọ aburú mára wàá dà lọ yìí àdéhùn rẹ̀ ní pọ́ǹbì kan ò ní lọ kọ́mọ́jìyẹ. wàlákìnà àkìsára òun láyà àlàbọ̀. ọlọ́run ní ṣùgbọ́n pé ìyẹn mọ́lẹ́hùn pé màá. Ya fúlò ya Musa ọlọ́tọ́jú ẹ̀ ẹ̀wọ̀n tó lọ́wọ́ á ṣe kò sí tí ẹ ṣe ó ń tọ́jú ọmọ ẹ̀ ó sì tún gbowó ọ̀yà. lórí pé ń tọ́jú ọmọ tó bí. nígbà àwọn ọmọ kọ́ mẹ́ẹ̀ni wọ́n sì sanwó fún inú ilé ẹni tí bẹ̀rẹ̀ ní ti tọ́jú ẹ̀. ọlọ́ọ̀ni wàkọ́ọ̀lá Musa yá fìrà áò. ànábì Musa ní fìrà áò náà. inni rasulu ọ̀pọ̀ nǹkan ló ti gé mẹ́rin inú tó gé díẹ̀ o àyà hmm. mi ni ó tún ti sọ tó ti gé ọlọ́run sọ àjọ lọ. Ọkọ Ọ̀kọ́lá Musa yá fèrè òònù inni rasulu min rabbil alamin. Òjíṣẹ́ ọlọ́run kóun tó lè wí bá ọ̀nà jí o kó tó lè dún wájú pé ọlọ́run ni mí. Ojú ti rí. àkíkúnlẹ̀ aláyà. àkíkúnlẹ̀ aláyà. ó ti di túláàsì lémi lórí. aláàkúlà àlàlọ́ ìlàlẹ̀ ha kọ̀. ẹ ń gbọ́dọ̀ sọ nǹkan kan. ẹ̀yún ẹ̀yún ìpèníjà fún gbogbo oníwàásí ni o gbogbo àfa ni o àkíkún musa ló dọ̀ràn àyàn lé lórí. tí n bá ṣe wá sí aláàkúlà ń gbọ́dọ̀ fẹ́nu wí kankan. àlàlọ́ ìlàlẹ̀ ha kọ̀. kí n mọ́tò rí ọlọ́run mo fi sọ ìlàlẹ̀ ha kọ̀. Eh, àfi tó bá jòòtọ́ ó di jí tukún. bíbá yìí láti mi rọ̀bì kan. mo ti máa àwíjàre ọ̀rọ̀ dé wá bá látọ̀dọ̀ ọba yín. lè má yà bá ní ìṣòro yìí. alhamdulillahi rabbil alamin. àtúpẹ́ arójú ara ààyè gbọ́ tóní. gbọ́ tóní. àwọn àtúrójú ara ààyè wí tóní. wí tóní já lè rójú kàrá àyè gbọ́tọ̀lá ká lè rójú kàrá àyè gbọ́tọ̀lá ká lè rójú kàrá àyè gbọ́tọ̀lá. àlọ́lọ́run máa pààyàn rèwerèwe. àmín. torẹ́ ni ọlọ́run bá pa ní rèwerèwe wọ́n lè ní mi kú dìlọ́mì tó fi kú wọ́n lè ní ìyàlé ọ̀kan rẹ̀ ló sà sí níbi táyé wá burú tí wọ́n kérésìdé wọ́n lè ní àtúlòmù tó pa lórí rọ̀kúlẹ̀ alámìnà ọba àdániwáyé ọlọ́run máa pààyàn rè wéréwé. ọlọ́run máa pààyàn rè wéréwé. ọjà làbọ̀ sí ọ̀sùn kún èké o màjà làbọ̀ sí ọ̀sùn kún èké.